بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سواء تسواج العقيدة الوسطية للإمام ابن تيمية رحمه الله عن صنيق عقيدة ومسلمين قاعون سعد النبي رضي الله عنهم ibi tá a dé ńgbà tá a ti sọ nípa àwọn alùpùpù rọ̀ṣídùn kí ni àjùlọ láwọn àti bò làwọn mùsùlùmí àkọ́kọ́ sí máa ń tò wọ́n ní sísẹ̀ǹtẹ̀lé àwọn nípa bá pè lákọ́kọ́ rọ́bì ọlọ́run án ó mọ̀ bọ̀ lọ́tẹ̀lé ìkẹta náà ní Usman ẹnìkan náà ní Ali ibn Abi Talib rọ́bì ọlọ́run án. sọ̀kọ́dà eléyìí tó jẹ́ ìfọnu fún àwọn ṣíà pẹ̀lú pé àlè gangan ló mú ẹgbà wá yẹn wá hmm. nítorí báwọn ṣe máa ń tò nìyẹn hmm. ọ ìfọnù lọ́jọ́ fún ṣíà táwọn sọ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí ipò ìdarí mùsùlùmí lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run sọlá àlẹ́sọlá àwọn ní Àlí ibn Abí Tálib Àlí gangan ló wá gbẹ̀gbà wá pé òun mọ̀ bẹ́ẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run ṣe kọ́ wa tá a sì máa ń ṣe lójú rẹ̀ abákìlá máa ń tọ́ sípò kìíní ọmọrùn látọ̀ sípò kejì ọ̀túnmọ̀ látọ̀ sípò kẹta òun lòun máa wà nípò kẹrin. وكما أجمع الصحابة على تقديم عثمان في البيع gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà ni wọ́n ṣe fẹnu kò ẹnu wọn kò lórí pé Usman òun ni àgbè síwájú nípa ọ̀rọ̀ pé ni wọ́n fún ní bẹ́yà lẹ́yìn Umar Uthman la gbọ́dọ̀ fi síwájú mọ́ àná bá a bọ́. mọ́ àná bá a bọ́ ahli sunnati kanu qad ikhtalafu fi Uthman wa Ali. wọ́n kàn já sí wípé apá táwọn ahli sunna ẹnu wọn kò nípa pé ta lọ́lọ́lá jù láàrin Uthman àti Ali. بعد اتفاقهم بعد اتفاقهم على تقديم أبي بكر وعمر أيهما أفضل آه. lẹ́yìn ìgbà tí wọ́n tún fi plan ti abubakar àti umar síwájú wọ́n wá ń sẹ́ǹsì pamọ́lá jù láàrin osman àti ali. فقدم قوم عثمان وسكتوا àwọn kan dẹ̀ ní àní àwọn kan náà àwọn onísùnà wọ́n gbé Osman síwájú osakatu wọ́n bá dákẹ́ wọ́n wá fi àlè ọ́fíìsì kẹrin. àwọn kan dẹ̀ nínú tó ẹ pọ̀rọ̀ lára ń sọ àṣọ bí wọ́n ti darí ìjọba. láì pọ̀rọ̀ ńlá o. Ali lọ́lá ju Usman lọ ọkọ máa ń tàwa kọ̀ fún ọ àwọn kan wá kóra tó ká ah, ọ̀rọ̀ tó lágbára ni àlè dájú àmì hmm? ní ọlọ́lá ẹ̀yà ọmọ ìṣàkọ́rọ̀. لكن استقر أمر أهل السنة على تقديم عثمان ثم علي. لأن أمر أهل السنة وعلي يقول عثمان لا بسواجه عليه. وإن كانت هذه المسألة مسألة عثمان وعلي أنا حتى أني alọ́rọ́ lájù láàrin osmanu àti ali káàtì ẹni mọ́sálà yẹn àlàyé yẹn nínú àbíní kò sínú òṣòro nígbà tó o bú ẹni kankan nínú wọn ọ̀yà. kẹ́sì ń bẹ́ẹ̀ nìkan lè sọ pé àlè lọ́lájú osmanu àràpẹ̀ ní dọ́ọ̀lù káwá sọ pé sìn àbùsìn ní sèkì àgbàdo wí lọ́dọ̀ pípọ̀ náà àwọn oníṣúná. لكن التي تضلل فيها مسألة الخلافة الخلافة ثم يتعلق يعني ضلوا سي تعرف يعني يسنة ولأن تي أبا بيا سوفين تولي توسي خليفة لين عمر عليه لين أولو السنة العافية لأنهم وذلك لأنهم يؤمنون أن الخليفة بعد رسول الله صلى الله عليه وسلم. nítorí pé àwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn ahlùsùnà yẹn wọ́n nígbàgbọ́ pé dájú ẹni tó jẹ́ aláṣẹ lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àbùsọ̀lá àwọn oníta ni wọn Abubakar ni wọn lẹ́yìn náà ni Umar lẹ́yìn náà ni Uthman lẹ́yìn náà ni Ali. في خلافة أحد من هؤلاء فهو فهو أضل من حمار أهله. ẹni tí bá wá ń ṣe tí ń fẹnu gún ìṣèjọba ẹnìkan ní àwọn mẹ́rin tá a kà yìí àwọn adọ́lù ẹni yẹn sì rìn ju kẹ́tẹ́kẹ́tẹ́ ara ilé rẹ̀ lọ ẹ̀rí kẹ́tẹ́kẹ́tẹ́ kì í mọ ohun tí ń ṣe lórí agbẹ́tọ́ bá fẹ́ bá tẹ̀ ẹ̀jẹ̀ kan sọ yìí pé ẹni nìjọ́ ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ lórí kú kẹ́tẹ́kẹ́tẹ́ nìyí tí bá ń lọ ó dìgbà tó bá fẹnu sọ gírí kó tó mọ̀ pé ọ̀sán náà bẹ́ẹ̀. tó bá fẹnu sọ gírí yóò máa lọ yóò máa lọ wọ́n kàn mẹ́nu tó bá ti sin amógiri báyìí náà ọ̀sán náà bẹ́ẹ̀ sọ́rí ẹ̀rọ àyíjì sọ́nà mi sọ̀rọ̀ wípé wọ́n fi bú yẹn pé ẹni yẹn kọ́ àṣìbọ̀kùnmí ah, ṣe náà ọgọ́ ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ayé kó sọ pé àìsẹ́ ah, olóhùn wá sẹ̀ tó lé tó bẹ́ẹ̀ tó ń fi lè chéǹjì kan wá sí pé wọ́n ti ní ìrànlẹ́ mọ́ lábẹ́ rẹ̀ ọ̀yọ̀hìbọ́n. àwọn àlù sùnà yẹn wọ́n máa nífẹ̀ẹ́ àwọn aráalé òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ wọ́n máa ń káyàdá àwọn tó wọ́n gbà tí wọ́n wọ́n ṣàtìlẹ́yìn fún wọn. wàsíyàtà wàsíyàtà kò sí ìyàtọ̀ hmm. wọ́n sì tún máa ń sọ àsọ́ọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọlá àdọ̀sọ́lá lára àwọn ènìyàn. حيث قال يوم ضجير خم خم òní lọ́jọ́ tàn ní sọlá àṣàlá ń sọ yọ ọmọ ọ̀gá dẹ́rù kò mí ọjọ́ tó wà níbi odò ni wọ́n sọ báyìí pé. ẹ mò ń ra ilé tí o ọlọ́run ní fi ń ran yín létí o nípa àwọn ará ilé mi ẹ ṣe bó ti tọ́ pẹ̀lú wọn o. wọ́n tún sọ fún Abbas ẹni tó jẹ́ ọ́nkù rẹ̀ pé. ọ̀kọ̀dé ṣẹ́ka ilé ihe anabadọ̀ kùrẹ́ṣẹ́ yẹ́dẹ̀ yẹ́dẹ̀fú báyìí ààrẹ. bẹ́ẹ̀ ni Abbas nìyí ó ti wá ké gbàjarè ó wá fẹjọ́ sùn òjíṣẹ́ ọlọ́run ní apá kan kùrẹ́ṣẹ́ wọ́n ń wù ọmọ gan síta ní Hashim òjíṣẹ́ aláwọ̀ wá sọ̀rọ̀ ìpè. ẹni tẹ́mi ní ànábì ń dẹ́lọ́wọ́ rẹ̀ mo fi búra. la yu'minuna hatta yuhibbukum billahi wal qarabati wal qarabati. wọn ò lè nígbàgbọ́ tí wọ́n fi nífẹ̀ẹ́ yín nítorí ọlọ́run wal qarabati wọ́n tún fẹ́ràn yín nítorí mọ̀lẹ́bí mi. أجاني حديث حديث حديث جيل وقال وقال إن الله اصطفى بني إسماعيل واصطفى من بني إسماعيل كنانة عندنا جاء الله أصفى بني إسماعيل هذا سالسة هذا سالسة لنا بني إسماعيل كنانة أصفى ó tún wá sẹ̀sán lọ kìnnánà àwọn kùráìṣì. واصطفى من قريش بني هاشم اه بني هاشم اللهم دعوا ثلاثة عن قريش واصطفى واصطفاني من بني هاشم جميل قال اللهم دعوا ثلاثة عن بني هاشم أو هاشم ويتولون أزواج النبي أمهاتهم أزواجه بل wọ́n ní wọ́n tún máa ń nífẹ̀ẹ́ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn owó tí wọ́n jẹ́ ummahati al-mu'minin àwọn ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo. wọ́n tún wá nígbàgbọ́ wípé àwọn ènìyàn ìyàwó rẹ̀ ni wọ́n láyé ìyàwó àdébí tó ni wọ́n jọ gbẹ̀dẹ̀ kìyàrá àgàgà Khadija mbẹ́mbẹ́. ẹni tó ṣe kó bí wọn tó pọ̀ jù fún àdébí sọ̀lá rẹ̀ ó sọ̀lá. òun dẹ̀ làkọ́kọ́ ẹni tó kọ́ nígbàgbọ́ sànẹ́bí sọlá àlẹ́ sọlá. ó tún á kún un lọ́wọ́ lórí iṣẹ́ tọ́lọ́run gbé fún àlámọ̀rí rẹ̀. àti pé Khadija yẹn ipò tó ga jù ló ní lọ́dọ̀ ànẹ́bí sọlá àlẹ́ sọlá. وصديقة بنت صديق بنت صديق أنا صديقة ولدد بنت صديق تجمع ولدد تيسي عائشة رضي الله عنها التي قال فيها النبي صلى الله عليه وسلم إذا النبي صلى الله عليه وسلم صنقاته هنا أو هذا سنع ما نفيه يعني فضل عائشة على النساء كفضل السرير على سائر الطعام قالت عائشة أبي ju gbogbo àwọn obìnrin ayé ìyókù lọ ọ dàbí ọlá tí ń bẹ Eh, wọ́n ní òun ni oúnjẹ kan tó gba ìlọ́dà àwọn lábáwá oúnjẹ táwí wọ́n mú ẹrẹ wọn bọ̀ tí ò ní gbogbo àwọn èlò rẹ̀ pátápátá tó fi máa sọ kótó ọwọ́ dáadáa hmm, wọ́n fi gbogbo àlọ́sà sí gbogbo àwọn olórin ọ̀gbìn ń dà gbogbo ẹ̀ wọ́n ti fi sí wọ́n bá ti wá ti bọ̀ dáadáa wọ́n á da fúláwà sínú rẹ̀ wọ́n á rò wọ́n ń pè ní sẹ́rẹ̀dì àwọn ará Sudan náà lè tọ́jọ́ làwọn ń pè ní fata lọ́ba àmàgbàdùn rẹ̀ pọ̀ òun làní sọlá sọlá sọ pé àjùlọ láti ń bẹ fún àyìnṣà lórí gbogbo àwọn obìnrin yòókù àbá ní sẹ́rẹ̀dì ó dàbí àjùlọ láti ń bẹ fún oúnjẹ tó ń pè ní sẹ́rẹ̀dì tí mo ròyìn yẹn àdàsáyẹ̀rì tó àmì tó ju gbogbo oúnjẹ yòókù lọ. bẹ́ẹ̀ni ẹ wàá làwọn àhìlọ súnmọ́ yẹn wọn a máa bọ́pá bọ́sẹ̀ tó lójú ọ̀nà àwọn arọwà àfihàn àwọn ẹni tí wọ́n rọ̀ fádọ̀ Abubakar àti wọn mọ̀rọ̀. الذين يبغضون الصحابة ويصدونهم àwọn tó yẹ pé wọn a máa bínú àwọn sàbí wọn a sì máa bú wọn wọ́n tún wá kò lójú ọ̀nà àwọn nẹ̀wásíbì àwọn nẹ̀wásíbì ń tiwọn. ẹ̀wọ́n làwọn ẹni tó ti fún wọn máa kó sùtá báwọn fámílì ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀rọ̀ ni o àbí pẹ̀lú ṣe. nínú ṣíṣe àwọn ahlu ni pé wọ́n á máa dánu dúró nípa ohun tó bá jẹ́ fàǹfà tó wáyé láàrin àwọn sàhábà. ويقولون إن هذه الآثار المروية في مساويهم منها ما هو كذب ẹ ò ní ohun táwọn alùsùnà máa ń sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orípa tí wọ́n gbẹ̀gbà wá rẹ̀ kíkẹ́ ẹ̀rá ìdá sí àdúrà ìsìn ẹ̀rá ìdá sí àdúrà ìsìn ó ní mínísàmọ́ hùwà kẹ́síbò ń bẹ́ẹ̀ nù rẹ̀ tó ṣe pé rọ́ni wọ́n dẹ̀ wà nínú èyí tó ṣe pé wọ́n ti fàlẹ́ sí sí ọ̀rọ̀ yẹn rí tẹ̀sí wọ́n fi wọ́n fàlẹ́ sí bọ̀. àlá àwọn ajé èyí bákan náà wọ́n dẹ̀ tún bí mi kù wọ́n tún wá ṣéǹjẹ̀ kìí ṣe bọ́ọ̀rọ̀ ṣe rí ni wọ́n ń sọ. ẹ o èyí tó bá lálàáfíà nínú ẹ̀sùn tí wọ́n fi kà wọ́n sàbẹ̀ lẹ́yìn ìwòkà ìdáni gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ pátá màzúrú náà nínú ọlọ́run ti bàyẹ́jà rí wọn lórí rẹ̀. méjì lọ́rọ̀ wọn mo tẹ̀lé kọjá mi sẹ́kì ṣé ìmọ̀ ọkọ̀ pé kí wọ́n ṣe ìṣèhàd níbi ohun tí ò sẹ́rì fún ẹ̀kọ́ wà nínú àdéhùn wípé ìdá hákàmà làákìm dádájọ́ bá dájọ́ àṣọ́ọ̀bà ẹjọ́ tó dá yẹn wá sí pé dé ohun tọ́lọ́run fẹ́ ọ̀làfọ̀ àìsàn ìdájọ́ dáadáa wí tó dá àwọn níbi ohun tó ní pé bẹ̀rẹ̀ ò lẹ́rìí ọ̀sẹ́rì kankan tó ti dá sí nínú ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ anábì sọ̀rọ̀ àlẹ́ ńlá ẹ̀ sí ìjùmọ̀ kankan lórí ẹ̀tẹ́lẹ̀ adájọ́ wa adájọ́ tó mú dájọ́ wa báyìí bó ṣe ṣe déédéé òtítọ́ nìyẹn ọ̀làfọ̀ àìsàn tádájọ́ bá wa adájọ́ àṣà wa ṣe mistake. kíní yẹn ò ṣe déédéé òtítọ́ ọ̀làfọ̀ àjọyọ̀ wáhídì yọ̀gbà aládàkú èyí tó bá wá lálàáfíà nínú nǹkan tí wọ́n lè fi ti àwọn sàábé kí nǹkan ni wá rí bákan lọ́dọ̀ wa tọ́jà ìdá méjì lọ́rọ̀ wọn èyí tó bá lálàáfíà náà rọ ni ìmọ̀ ọmọ wà ìmọ̀ mọ̀jìdìhìdùn abẹ́ẹ̀kọ́ wọ́n sì ti hádi mi ohun tí ò lẹ́rìí abẹ́rẹ́ nìkan tó fi ṣe ṣéèkì láàrin wọn bíi mọ́ṣálà Ali ibn Abi Talib àti Muawiya bin Abi Sufyan radiyallahu anhuma àwọn méjèèjì kò sẹ́ni tí ò ní gbẹ̀sán ìgbà tí wọ́n ṣe àfitó tó lórí pé ta ló súnmọ́ òtítọ́ nu wọn wọ́n rí pàfà wàhálì dáadáa méjì ta ló ṣe mistake inú ìṣèhádà fún àwọn àríyá dáadáa ọ̀sẹ̀ ní òní gbàládà dáadáa ọ̀sẹ̀ jùlọ àwọn ọ̀nà because wọ́n bá méjèèjì ṣe fàǹfà lórí ẹ̀mí yìí kò sẹ́rí kẹsàn tó bá kì í ẹ má ti fàǹfà ẹ bá yìí nìyẹn kí ló fa ìṣẹ̀lẹ̀ òun ni pé ń gba àwọn pa àwọn fúnà ṣọlá di ọ̀la ọ̀fọ̀ أفاء معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه àwọn ní kíjọba ó tètè sáré fojú àwọn aṣèdìbìbì kí wọ́n má sọ ọ́ di sọ́nà pé tí gbogbo aláṣẹ kan bá ti ń dèrò ra ìpè pa wọ́n máa pa so amúrò àwọn mùsùlùmí ọ̀wá ní nídùú sísìn tí wọ́n bá ń ṣe pọ́jẹ́tì kan lọ́wọ́ òun ní parí àwọn ti sáré pa aláṣẹ náà òun yóò tún sẹ́ bẹ̀rẹ̀ tàbí dàpọ̀ màṣẹ̀ náà nìyí sẹ́wọ̀n pé lẹ́yìn bá wòye sọ̀rọ̀ yẹn ẹ̀rí kọ́rọ̀ yẹn ó mu àbí òmu. so afáwọ̀ àlè ìbùnà àbí tán di bọ̀rọ̀ jọ̀lá wà ní wọn ni àwọn fojú àṣẹbí léde ṣùgbọ́n gbà wọn ti pa afáwọ̀ Usman gbogbo àwọn olè ti wà nílùú akọ́kọ́ jẹ́ kí ìjọba farabalẹ̀ ni. àwọn ni ojú bẹ́ẹ̀ lọ alákùnrin tí wọ́n ń jà sí ìyàwó ni àbí wọ́n ń jà sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí a wá tírèsì àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan èèyàn padà rí i pé àwọn ọ̀daràn burúkú pẹ̀lú ẹsẹ̀ mùsùlùmí gidi wọ́n lọ bọ́ sẹ́yìn tí wọ́n sàwọn sàdó wọ́n lọ bọ́ sẹ́yìn àfàwà màáríà náà wọ́n bọ́ sẹ́yìn wọn wọ́n ti fi fáwọn ń gbé wọn lẹ́yìn bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tá ìsìn wọn sọ̀rọ̀ wọn fi padà rí i pé àwọn àfáà méjèèjì orí ìṣèhádùn wọn wà. وما نسيت يقع علي بن أبي طالب تتخسن معه أن توفى علي مصابات أفعى عمار بن ياسر أبو اليقظات كان منهم مما تولى علي بن أبي طالب أتجاته لا أعطانا ولا ولا فجيت لهم واحد الصورة كان ويح عمار تقتله الفئة الباغية ويح عمار تقتله الفئة الباغية ọmọ àṣẹ òtọ́ já sí pé àwọn ẹni tí wọ́n ṣe mistake tí wọ́n gbógun ọ̀tẹ̀ ó ṣe tó ṣe fáwọn ẹni tí wọ́n wà lẹ́yìn abẹ́ ẹ̀bẹ̀ yẹn ni wọ́n pa àmàlà wọ́n á tún ìzẹ̀ wọ́n rí i pé àwọn kan padà ṣekú pa àmọ́ nínú àwọn ẹsẹ̀ eégún tó dákọ̀ mọ́ káwọn yẹn gidi tó tò sẹ́yìn afáwà àgbà wàhálì ọ̀bùnà àbí Sufyan ìbẹ̀rẹ̀ ti wá. tó wọn la fi padà ń rí wípé àwọn àfáàní ńlá méjèèjì orí ìṣèhádùn ni wọ́n wá. tó ọ̀sẹ́ni tó bọ̀ tí ò ní ládá wá oníládá méjì wà ní wọn oníládá kan sí wà.

wọn ò lábẹ́ ọkàn pé ikọ̀ kan náà wọn sàábé màsúmù kò lè ṣe mistake gẹ́gẹ́ báwọn rọ́fítọ̀ ti gbà pé àlẹ́ ò lè ṣe mistake wọn ò gbà pa ti sọ wọn kúrò nínú ẹ̀ṣẹ̀ nílá àṣọ̀bọ̀n bẹ́ẹ̀ o ọ̀sọ̀gáìrì wọn ò sì gbà pa ti sọ wọn kúrò nínú ẹ̀ṣẹ̀ bí èbú. bàálù tàbí ìzù àlẹ́ ìhìn mọ̀tò lọ́nà bí kò sí pé àwọn sábẹ́ ó lẹ́tọ̀ọ́ wọn lè dẹ́sẹ̀ dáadáa lápèjọ hmm. ọ̀rọ̀ náà. ولهم من السوابق والفضائل ما يوجب ما يوجب مغفرة وما يصدر kò ní wà òní bẹ́ẹ̀. ما يصدر منهم. tó ó ní làhùn àti pé ń bá fáwọn sábẹ́ yẹn nínú àwọn sàwábìkì ìgbàwájú àbá ìlú àti àwọn àjùlọ ńlá èyí tó ṣe pé má yóò jíbù mọ́ bíkẹ́ rà tán má yàtọ̀ dúró mi ní fún tí ó sì ní dandan fún ọmọ fúláta má yàtọ̀ dúró mi ní fún àwọn nǹkan tó bá jẹ́ kùdìẹ̀ kùdìẹ̀ tó jáde lọ́dọ̀ wọn ìgbáwájú àtọ́ láti ń bẹ fún wọn bẹ tó ṣe pọ́ láwọn ọ̀bọ ti ṣe kí ni eléyìí òun ní ìdíkùn aláforíjì lórí àwọn kẹta àwọn òṣèkùn ń sọ̀rọ̀ á tiẹ̀ lọ jáde lọ́dọ̀ wọn tó tọ́ nǹkan tó kú jẹ́kùn díẹ̀ kùn díẹ̀. hàtà ìnáhùn yóò fà wẹ́hùn àṣẹyẹ àti màálà yóò fà wẹ́hùn ìmọ̀ nígbà àdàhùn. ẹ o ó ní débi pé ọ̀rọ̀ àwọn sàbẹ̀ tún ó tún ó lágbára débi pé á foríjì wọn níbi àwọn ẹ̀ṣẹ̀ irú èyí tá a lè ṣàforíjì ẹ̀ lè mọ́ bàdàhùn táwọn tó wá lẹ́yìn wọn náà tàbí wọn. من الحسنات التي تمحو السيئات ما ليس لمن بعدها ايه ايه ايه sàbẹ̀lì wọn làwọn dáadáa tó lè fa ìdá wọn rẹ èyí tí ò sí fáwọn kan wá lẹ́yìn wọn. وقد ثبت بقول رسول الله صلى الله عليه وسلم. ìwọ́n ti rìn ilẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlẹ́ òṣèlú. أنهم خير القرون. nípa àwọn sàbẹ̀ àwọn ni wọ́n lóore jù ní ọgọ́rùn-ún ọdún. وأن المسلم. mẹ́ta. أن المدة من أحدهم إذا إذا تصدق به كان أفضل من جبل أحد ذهبا ممن بعده. إيه هتيجي مدة كم؟ ṣé kan náà àwọn sàbí bá ṣe sàárà kọ́dẹ̀ lọ lájókè ọ̀hún tó ṣe pé èèyàn náà sójú ọ̀nà ọlọ́run ọba tó jẹ́ kìkìkà góòlù wọ́n tàn wá ẹnu nínú àwọn tó wá lẹ́yìn àwọn sọ̀hábà mú dùn ẹ̀yọ̀ kan tí sàbí ná ó ju tiẹ̀ lọ. ثم إذا كان قد صدر من أحدهم ذهب lẹ́yìn zambo zambo lẹ́yìn náà ni pé káàtì ẹlẹ́sẹ̀ bá tẹ̀ wáyé lọ́dọ̀ ọ̀kan náà àwọn sàdé. bí ọjà ti sọ fi túbá lórí ẹ̀ náà. tẹ̀mọ̀tò òhò abẹ́ẹ̀kọ́ ti sàn án dáadáa tó ti pa gbogbo àwọn ẹ̀ṣẹ̀ nìrẹ́ yẹ́yẹ́. àbí kọjá sí pé ó ti ráforíjì ọlọ́run wọ́n ti foríjì pẹ̀lú ìgbáwájú rẹ̀ tó ti wà nínú tó ti bá islam tipẹ́tipẹ́. àbí pẹ̀lú sípè ànábì sọlá àlọ́ sọlá tó ti ṣe fún. ẹ̀ẹ́dọ́sẹ̀ pé èyí ló yẹ káwọn gẹ́gẹ́ ni wọ́n lẹ́tọ̀ọ́ sí sípè ànábì jù. àbí síbẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀ kọ́ àwọn sábẹ́ yẹn wọ́n já sí pé bọ́ tiẹ̀ dín kẹ̀kẹ́ ọlọ́run ti fàdáwò kẹkàn láyé tó ipá dáwò tó kàn yẹn ọlọ́run ti fi pa ìṣẹ́ nìyẹn kí làwọn máa rí kàtìkàtì. فإذا كان هذا في الذنوب المحققة كل باوا الناس تعطي بها ملك به فكيف الأمور التي فكيف الأمور التي كانوا فيها مجتهدين إن أصابوا فلهم أجران. بقول الرسول tó bá jọ́rọ̀ tó pé wọ́n kẹ̀sì ìyànjú ń bẹ̀ ni tí wọ́n bá kọ̀ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n gba aládá méjì. وإن أخطأوا لهم أجر واحد والخطأ مغفور. tó tó bá jáde kó ṣe mistake nù nǹkan tó ṣe ṣe há jù sí wọ́n gba aládá kan mistake yẹn gẹ́gẹ́ tó ìrùn tọ́lọ́run ti forí jì ni. ثم إن الخير الذي ينكر من فعل بعضهم قليل نذر مغفور pé nàṣọ àti mọ̀gbọ́rù lọ́dọ̀ tèmi fi jambi fàbọ̀ ilé kọ́ ó ní tó mọ̀ lùkọ́dọ̀ lẹ́yìn náà ni òǹdíwọ̀n àlẹ́rí yóò kárù ká lè ṣàtakò ní sẹ́yìn ní báàdì yìí níbi apá kan ẹsẹ́ tí kan náà ọ̀dà bí bá ti kọ̀lẹ́ ló ń dàbí ó kéré jọjọ́ ó lè rí tàbùkù mọ́tò mọ́gbọ́rù ń fi ìjàmbí fàbọ̀ ilé ìyẹn ni ohun tá a dáwọ́ bò ní tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ẹ àwọn ọlá alikọ́ọ̀mù àwọn ọjọ́ yẹn wọ́n máa há sí wọn tá a bá tún gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn dáadáa táwọn ọjọ́ yẹn sọ nípa ìmánì tán ní sókè tí ọlọ́run àtọ́lọ́run subhanahu wa ta'ala àti ìjagun ọ̀nà ọlọ́run àti ìṣe ìjẹ́ àti ìṣàtìlẹ́yìn. النافع ẹ̀sìnwọ̀n tó lọ́lọ́dún àtàwọn sàbẹ̀ yẹn ni ṣiṣẹ́ rere ṣé mo wá ní àwọn àṣìṣe lẹ́yìn rẹ̀ máa kàyọ́ ṣẹ̀ síbi ju dúró mọ́ ṣiṣẹ́ dáadáa ló ti pọ̀ rẹpẹtẹ yìí ìrànṣọ́ àmọ́ àmọ́ sákòlá tó máa sínú bàbá fẹ́ ń ṣàtọ́mọ́ àbíyá àti ẹ̀fẹ́ rí rẹ̀ bú nìkẹ́ náà ومن نظر mọ́ rárá ọmọ nìkan. ẹni tó bá wo ìtàn àwọn ọjọ́ yẹn pẹ̀lú mọ́ wàmá mánà lọ́wọ́ àléhìn bí i ní ìfọ̀dọ̀ yìí. àti ó tọ́lá òfin ti dára fún ọ nínú àwọn àjùlọ ọlá. àlìmọ̀ yàtìyìnà àìnáhùn kọ́yìrò lọ́kọ́lùkì bàdé àmbíyá. tó ń tọ́ máa mọ̀ lámọ̀ dájú wípé àwọn sábẹ́ yẹn ni wọ́n sì lóore jù nínú gbogbo yẹn lẹ́yìn àwọn ànẹ́bí ọlọ́run. làkàna wàlà àyàkùnrin mi dùrù. ẹ o kò sí kò sì lè sẹ́ni tó lè dàbí irú wọn. wà á náhùn mọ́ sọ̀fù àtúwò min furuni hadhihi al-ummati. ẹ àti pé àwọn sàbẹ̀ yẹn sọ́fù wà ní wọn ẹni ẹ̀sà ni wọn nínú àwọn ọgọ́rùn-ún ọdún àlẹ́ ọmọ yìí. àlẹ́tì ìwé àfẹ́rù ọmọ mi. ó lóore ju gbogbo nínú gbogbo ìjọ tó sì tún lápàdé jùlọ lọ́dọ̀ àlá. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ahli sunnah. nínú ìpìlẹ̀ àwọn ahli sunnah wal jamaa. التصديق بكرامات الأولياء. أه وإذا كان لدوده ọlọ́run a máa sàpọ́nlé láwọn ẹni rẹ̀ mo ti mẹ́nu bà wọn kàrámọ̀ yẹn fún wa dáadáa. wọ́n máa yẹ jìrì alẹ́ àìdíhìn mí kọ̀wáàrí kílà àyàdá. àti ohun tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ àwọn ẹni tó jẹ́ ni ọlọ́run nínú àwọn nǹkan tí ò kọ́ mọ̀ láti ṣẹlẹ̀ wọn tí wọ́n sọ̀rọ̀ ọmọ rò tó wà ní mọ́sálásí tí sì ń dá sọ̀rọ̀ sí bẹ́ńkánná kò sì sí tracking kò sí fóònù kò sí kankan. Hmm sí ànúwáàrin olùmọ̀kàṣàfà níbi onírànà ìmọ̀ àtàwọn nǹkan tó máa ń sí gàgà rẹ̀ fún ọ báyìí. àtàwọn oríṣiríṣi agbára àti ìlápa. àwọn èyí tó fi pé a mú àní tá a mú wá nínú kí lórúkọ àwọn ọjọ́ tó ti lọ irú yìí tó wà ní sọ́tún káf àwọn tí wọ́n sùn fún two hundred years plus tí wọ́n sì tún padà jí lórí ọgbọ́n ọdún mẹ́ta wọ́n jí àwọn sàbù káf àwọn fẹ́ yìí rèé bàtà àwọn tó bí yàtọ̀ sí wọn karama. وعن صلي هذه الأمة من الصحابة. أتوني ذا سلام هذا على nínú àwọn sàbí àwọn sàbí ọmọ fún abákẹ́lẹ́ láì ní sá ó ń sọ fún obìnrin ní bẹ́ẹ̀ nínú ìyàwó òun ìyàwó sì mú obìnrin kì í ṣe pé máa ń lọ ọ̀tọ̀ kò yá sí àkóso kankan àwọn òkè lọ́dọ̀ ọ̀sán tóbìnrin bá ń lọ ọ̀tọ̀ òun ni yóò bóbìnrin tó ń tọ̀ púpọ̀ jù obìnrin lọ́wọ́ àánú rẹ̀. àtàwọn tàbí àtàwọn tó tó kún rẹ̀ pẹ̀tẹ́ nù àwọn ìjọ àrẹ ọmọ yìí. ìlànà ìkìyàwó ó gba àwọn eléyìí kàrámà yẹn ń bẹ lára gbogbo àwọn ọjà ìdíjọ́ gbẹ̀dọ̀ àkàyà àwọn fásitì ó sì kò sọ́jú jẹ́ kí mọ̀ mi ń tọ́rí pàtí. nínú ìlànà àwọn àhìlẹ̀ sọ́nà. اتباع آثار رسول الله صلى الله عليه وسلم. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. باطلا. واتباع سبيل السابقين الأولين من المهاجرين والأنصار. àti ká tẹ̀lé lánàá àwọn tó ti gba wájú tó ń jẹ́ ní àkọ́kọ́ náà àwọn tó ṣe jẹ́ àpẹẹlẹ ànábì àti tó gba islam lálejò ní Madina. واتباع وصية رسول الله صلى الله عليه وسلم. حيث قال. حيث قال. ní ká tó tẹ̀lé àsọ̀lẹ̀ jùsọ̀ ọlọ́run láàyè tó sọ láàyè tó. عليكم بسنتي وسنة الخلفاء الراشدين nígbà ẹ súnà mi dọ́wọ́ yín àti lànà àwọn àrólé ẹni ìmọ̀nà tá a fọ̀nà mọ̀ lẹ́yìn mi. àwọn oníkẹ́ gbámú gbámú. ẹ̀sùn àdéyìn nàwájú sí eyín ọ̀gàn yín ẹ̀dẹ́yìn ọ̀gàn yín mọ̀. ẹ sọ̀rọ̀ ayín pẹ̀lú àwọn tuntun nínú àlámọ̀rí ẹ̀sìn. فإن كل بدعة ضلالة آه، كل بدعة ضلالة وبعد هذا على بعد من وين في السناني ويعلمون ويعلمون أن أصدق الكلام كلام آه، الله يعني أهل السنة يسمى قرأت الجو تاج الأرالام وخير الهدي وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. الآن محمد صلى الله عليه وسلم. ويؤثرون كلام الله على غير من كلام على غيره على غيره على غيره من كلام أصناف الناس. هذا السنة وما بجل ولا فور الله لوري الله مني تاوي ينسى. ويقدمون هدي محمد صلى الله عليه وسلم. àti pé ìlànà a ọlọ́run ọdẹ ti máa ń gbé lékè gbogbo ìlànà ẹnikẹ́ni. nítorí ẹ̀ ni wọ́n ti pe àwọn àlùsùnà yẹn ní lọ súnná onítìrà onísùnà. ẹ o wọ́n sì tún sọ wọ́n ní àhẹ̀lẹ̀jàmáà. lè hánà jàmáà máa gbọ́dọ̀ gbọ́dọ̀ ní jàmáà ní àkójọ. àlùfọ́ọ̀kọ́ ó ní ọ̀rọ̀ ọ́pọ́sìtì ẹ̀ ọ̀hún náà ní àlùfọ́ọ̀kọ́ ìpín yẹlẹyẹlẹ. وإن كان لفظ الجماعة قد صار اسما لنفس القوم المجتمعين كاتن جماعة لولون جماعة ودي قد الدروكة فنجر جاتين قجر والإجماع والإجماع هو الأصل الثالث أيوه أعتقد إن تنقل الإجماع في التنوكو هون يقول لك tó ti pa máa ń gbára lé nínú màtẹ̀sùn. wọ́n ti fẹ́ràn àwọn àlùsùn náà gbogbo ohun tó bá jọ mẹ́sìn ohun mẹ́ta tí wọ́n fi wọ́n owó nìyẹn ìpìlẹ̀ mẹ́ta yìí wọ́n fi wọ́n. ẹ gbogbo ohun táwọn yẹn bá wà lórí ẹ̀ láyé yìí nínú ọ̀rọ̀ òṣùwọ̀n mẹ́ta yìí wọ́n gbé sí sọ́lá hmm. òun ìsànẹ́bí ìsàwọn ẹni ìsájú wà lórí ẹ̀ wàhámẹ́lì àtiṣẹ́ òṣùwọ̀n mẹ́ta yìí ni wọ́n ní wọ́n gbé sí. nǹkan yẹn pamọ́ ni àbọ̀dẹ̀ hàn. bìdì tó bá jẹ́ nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́sìn ọ̀rọ̀ ni o ìṣe ni o wọ́n fò sùn mẹ́ta yẹn wọ́n jù sínú sùn mẹ́ta yẹn o. ṣé ọ̀rọ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ sànàbí sọ ń parẹ́ káwọn ẹni ìṣáájú sọ ń parẹ́ wọlé ìtìmọ̀ bọ́ọ̀bì ẹ̀kọ́ àwọn olùmọ̀tàrí èyí tó ti kú lóńdè tá a lè tẹ̀lé. àwọn èyí tó ti kú àwọn ẹni ìṣáájú eré wà lórí ẹ̀. subhanallah nígbò tí pé ẹ nígbò tí pé lẹ́yìn àwọn ẹni ìṣáájú eré ni ìyapẹ́ inú ti pọ̀ jù ìyapẹ́ inú ká tó wá rí ìdáṣàràfẹ́ ọmọ tó tó wá fọ́n ká láàrin àlẹ́ ẹni wọ́n kó oúnjẹ lóyún ẹ̀jẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك